وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى وأما الأحاديث فكثيرة فكثيرة جدا وهي غير منحصرة سنذكر طرفا منها ẹni ṣùgbọ́n àwọn adéṣì tó tọ́ka sí ẹni tí a pe àkọlé rẹ̀ ní ojúpọ̀nà rere ọ̀pọ̀ àwọn rere téèyàn lè ṣe ọ̀pọ̀ wọn láwọn adéṣì tó tọ́ka sí ọ̀pọ̀ nínú àwọn adéṣì yìí òun náà ni adéṣì alákọ̀ọ́kọ́ ń bí eléyìí ti ṣe adéṣì wọn. أبي ذر رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم أعد بليل nípasẹ̀ eléyìí tó lọ́lá jù nípasẹ̀ eléyìí tó ṣe pọ́ lọ́lá jù nítorí pé àwọn sọ̀hábà wọ́n máa ń ṣèwádìí nítọ́lọ́lá jù kó lè bàjẹ́ pé wọ́n ń ṣe. ولقلت يا رسول الله أي الأعمال أفضل ونما وسل الله قال الإيمان بالله والجهاد في سبيله أقول لهم قاسم الجاكم sójú ọ̀nà rẹ̀. gbígbọ́ lọ́wọ́ bá gbọ́ oníṣẹ́ tó lọ́lá jù. nítorí pé ìmánì làáfi máa ma ìyàtọ̀ láàrin mùsùlùmí àti káfíìrì mọ́mìn àti mọ́ṣírì lédè kúkúrú ìmánì ló fi jẹ́ni tó nílàkàyè torí pé ẹni tí ò bá ní ìmánì kò nílàkàyè àwọn wa ní dànù olùdíjọ́ tó lọ́nba sí wọn mùsùlùmí làwọn náà tó gbà pé àwọn ò ní làákà ìtẹ̀lẹ̀ làákà ìwé ní bẹnu kọ́ ọmọ jẹ lẹ́dẹ̀ làákà ìwé ní bẹnu zìnà tẹ̀ ń bá káyé làákà ìwé ní bẹnu ọtí tẹ̀ làákà ìwé kán ní bẹ́ńdì bàbá àtìyá rẹ̀ nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ntọ́ dání lẹ́ ń pè kò sí làákà yìí mùsùlùmí nìkan ló ní làákàyè mùsùlùmí àwọn gan tí bá mójútó ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n mùsùlùmí tí ò bá mójútó ẹ̀sìn ọlọ́run ó ń gan sófo làákàyè torí ẹ̀ ló ti jẹ́ pé ìmánì òní bàbá oníṣẹ́ tó lọ́lá jùlọ dọ̀lọ́ torí ẹ̀ àwọn ọ̀rọ̀ jẹ́ kí ìmánì ọ̀sọ̀nù mọ́ wa lọ́wọ́ ìmánì ọ̀gbọ̀rọ̀ pòórá mọ́ wa lọ́wọ́ lópin ìgbà tá a bá fẹ́ soríire ìyẹn fi mánì rẹ̀ ṣeré rárá ìyẹn sì fi gbà pààrọ̀ lórí gbogbo bó tilẹ̀ wù ká pẹ́tù láyé àfilẹ̀ ayé lẹ́jọ́ kan gbogbo igbá àtàgbọ̀n ilé ayé ayé tá a náà láàfin sí ìmánì àbá ìṣe ìmánì kálukú ní ọba ọ̀sàrí rẹ̀ torí ẹ̀ gbọ́dọ̀ kí ẹ̀ sára iṣẹ́ tó lọ́lá jù ní al-iman iṣẹ́ tó lọ́lá jù òun náà làwọn aṣàfẹ́kù rẹ̀ jù láwùjọ tiwa àwọn èèyàn ní ìmánì kankan owó ni wọ́n ní ìmánì sí wọ́n ní ìmánì sọlọ ọlọ́run wọn tí wọ́n ń sè lówó ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yẹn ni òfin ìgbà kan gbọ́ lọ́wọ́ bá gbọ́ rí i bí ìbọn ti ṣe fálà fún wọ́ọ̀fù wàá ṣe jó wọ́ọ̀fù òní kó lọ bí kankan yóò tún fẹ́ sábà bí orí bú rẹ̀ ń jọ gbé nà lùkìyàm. al-iman ìbẹ́ náà rí báwọn èèyàn ṣe dààmú fún tó wọn dààmú fún rárárárárárá ni bí dábàá ti ń báyàn sọ̀rọ̀ ìmánì èèyàn mélòó lẹ́rìí sí máa jókòó mbẹ́ ẹ̀ta oró péré lèèyàn sí máa jókòó mbẹ́ òun ní sẹ́tọ́ lọ́lá jù ó làwọn èèyàn kà kún jù torí pé kíni kíni wọ́n ń sọ làwọn ń bá ká tí ìwọ náà rọrùn tí ìwọ náà rọrùn ẹ̀rí pé ìmẹ́ni ọ̀jà rárá lọ́dọ̀ Yorùbá ẹnìkan bá wọ̀ lónìsìn bí àwọn tákàdá òfò tí wọ́n máa lẹ́ka ìgbẹ́gẹ́ nípa olójú obìnrin ọwọ́ lòdì àbá aláhàólà àbá àbá aláìlá àbí gẹ́gẹ́ kan ayé nípọn lóríṣiríṣi tẹ̀mbà wọ lórí tí wọ́n máa tú kẹ̀kẹ́ lọ́bẹ̀. bàtà ń bá wọn sọ̀rọ̀ lọ ní gidi wọn àti jáde lọ́bẹ̀. nítorí kan fẹ́ sórí ibú rọrùn. àlọ́bí ni wọ́n ti sórí ibú ní rọrùn wọn á tú lọ́bẹ̀ ni. wọ́n máa wá ròyìn fún yín pé nígbà tí lè mọ ọlọ́run lọ máa yẹ kọ́ńdọ́ọ̀mù tí wọ́n kó lẹ̀ ẹ̀ nígbà tí dìkìrì wọra dìkìrì náà wọ bẹ̀. Hmm, inna lillahi wa inna ilayhi raji'un. kí ló ti ọmọ yorùbá náà rí ìdí ń hún àwọn ènìyàn lọ́kùnrin àti lóbìnrin ẹ wà máa tẹ̀sìn bójú ẹ máa tanra ẹ ẹ lè lẹ́nìkan kíni wọn wá sọ gánà sọkúsọ lásánlásán sọkúsọ ìranù ìrẹgbì rádaràda àwọn aláìní tí wọn á lọ ọbẹ ẹ wàá gbọn kọńdọọmù bẹ̀rẹ̀ gẹ́dẹ́ ẹríkẹ nǹkan mi wọ bẹ́ẹ̀ mi àwọn agbálẹ̀gbálẹ̀ agbálẹ̀ títí títí títí títí abá subhanallah bẹ́ẹ̀ la gbọ́ pé ń ṣẹlẹ̀ ní họọlù mẹ́rin bẹ́ẹ̀ náà la gbọ́ pé ń tẹ̀lé sùkúù kan náà táwọn ọ̀rọ̀ àná kan náà máa lọ péjọ ọbẹ̀ tí wọ́n kúkú rí yín tàn jẹ́ ńgbà tẹ́ tẹ̀sìn fún kankan wọn a máa kó kọ́ńtà mú sùkúù débi pé ó sùn títsà ó sùn ọmọ sùkúùlù àwọn ọlọ́pàá tí wọ́n á sọ bẹ̀ẹ́dì lè pawó ìjọba ti fẹ́ torí ibú bẹ̀rẹ̀ àwọn náà tún máa wá mú yàn wọ́n lè mú yàn lórí obìnrin wọ́n lè mú obìnrin lórí Limited sẹ́yìn <laughs> náà ẹ fẹ́ máa fura o ọlọ́mọdé ọjọ́ pípa sẹ́ńtéjẹ tí ó rí àlùjáná wọnú àwọn yorùbá yóò kéré bàjẹ́ torí pé wọ́n fẹ̀sẹ̀ ṣeré gán-an wọ́n là á wọ́n fẹ̀sẹ̀ ṣeré kọjá sísọ àwàdà náà tẹ̀sìn fún àtòrí ibú torí ẹ̀ ìmẹ́rin agbọ́dọ̀ kakọ́ agbọ́dọ̀ kakọ́ ikú yọ pa kálukú yọ pẹ́ni tí ń kìlọ̀ fún yàn yọ pẹ́ni tí wọ́n ń kìlọ̀ fún yàn oníkálukú wa là ń lọ tọ́jọ́ bá ti pé bẹ́ẹ̀ imáni ló lè wúlò fún ẹ má gbàgbé rẹ lẹ o because tí wàlú bá ti fò ọ̀rọ̀ pé wọ́n gbàgbé nǹkan kan torí káńtà ẹni tó wo tíkẹ́ẹ̀tì wọ̀ ọ̀tẹlẹ̀ máa o ti parí o ti parí nìyẹn o tún ti jọ́ mi ọjọ́ rí bọ́lá bá ti ní kẹ́lẹ́ omi ò gbé àwọn gbé lọ gbé nù adọ́wọ́ wa àtúbọ̀tán rẹ ni má fi tayò àtúbọ̀tán rẹ ni ẹ má fi ṣeré ó lè máa ṣẹ̀fẹ̀ kó máa ṣe yẹ̀yẹ́ wá dáàmà ẹ̀hìn wa táwọn tẹ̀ ń jọ sáwàdà òfò àwọ̀dà orí ikú ó ní rí wọn má tí wọ́n bá ti wọ sàárè tí ẹnìkan lọ dàbà ẹ̀ torí ẹ ìmánì àìfi ṣeré o ẹnì kan máa bá yorùbá sọ̀rọ̀ ìmánì yóò tún máa fetí pàlàbà rẹ̀ yóò máa sọ pé bá gbà tọwọ́ wọ lè gbà tinú wa tọwọ́ wa nìkan ló lè gbà ó lè gbà tinú wa wàá dààmú wàá dààmú má fẹ́ ti ṣeré o ti fẹ́ ilẹ̀ fẹ́ mọ́mọ́ lọ́wọ́ wá gbà kò sí tọkọ lọ́wọ́ fẹ́ lẹ́dàá wa torí kò ti gbọ́ wọ́n ló kù tó gbà kódà gbogbo ẹni tí ìgbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ gan ti gbọ́ òun ló kù tó gbà torí de eléyìí ọ̀dọ̀ wa ẹ̀ríkẹ́ yorùbá gbogbo ọ̀nà tí wọ́n gba ìmánì jẹ́ wọ́n máa tọ̀ bí à ń lọ ilé olóògùn bí à ń gba owó gbọ́ ọ̀hún náà wọ́n máa ní wọ́n rí nǹkan mọ́lẹ̀ àwọn náà wọ́n ní wọ́n sì di wọn ojú ara wọn ti ti gbẹ́rẹ́ fún wọn á dàrí lára ìlọ̀wọ̀ ìtìjú náà náà dáná rí ìtìjú dà ẹsìn dà obìnrin ìyàwó ẹnìkan káàtì ẹ̀ wá pọ̀ tán fún rọmọsítì rẹ lẹ fún olórí bú kan wọn náà tún ní àbá lò lè má mú lò àwọn olórí bú gbogbo tó di ẹkún wọn tẹ wọn á ní sítì rẹ wọn náà sì máa sítì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí tí ẹ bá tí àrùn tí ẹ dọ́ta so ó tún á ti di fún àwọn gbòmìnira yìí ní ṣe tán lọ lọ́nà ni ó tún á lọ gun mímbà níjọ tí màá da ayé àníyàsí ẹ gbọ́rọ̀ ha ha àwọn ọ̀daràn gidi àwọn ọ̀daràn gidi àtúrí ẹ ẹ wàhálà àwọn èèyàn mi ti àlùkìyàmọ àwọn àtàyè wọn fi ń ṣeré kò sí ń tọkàn lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa bákan náà tẹ̀lé má ní ilẹ̀ fi ń ṣeré tẹbi dẹ kó ọmọlẹ́yìn egun lẹ ti máa jẹ ọmọlẹ́yìn egun yóò tó dẹtí lẹ bí ìgò tàdá yóò máa wọrẹ egun wọn máa mùsùlùmí kí ló fẹ́ ti kí ló fẹ́ forí ikú ti lẹ́yìn ìgbà tọrọ ti ṣe ọdún lórí rẹ yóò tún máa bọ ọtọ yà pé olóró làwọn lè ta wọn ìsìláàmù òkúkọ àwọn ọmọ sọ̀rọ̀ ìsìláàmù rí olórí kọ ọmọ sọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ ìsìláàmù olórí kò sọ̀rọ̀ orí ibú ẹ tún rí ẹnìkan máa gbé sàbùn wọn sì ní kíní kan ó kọ mùsùlùmí ní jẹ rẹ ni rẹ wò ni wọn gbé alukurani kan wọn gbé kejì fọdọ tó máa sọ pé fa ifá rẹ ifá wọn tó wá ló kírun kírun kò lè ṣe mo rò pé ó lè kírun àmọ́ kò lè ti sọ̀lá torí délé ọ̀dọ́ wa o ìmánì wa gbọ́dọ̀ fi ṣeré ọmọ Yorùbá ń fi ìmánì rẹ̀ ṣeré pọ̀ iná ló fi jẹ́ ike rìkítí dà wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ àìfẹ́ gbọ́lọ́wọ́n bá gbọ́ dà wọ́n pọ̀ wọ́n jíjà náà àwọn náà pọ̀ láwùjọ. ẹ̀rí tó ọmọ fẹ̀sẹ̀ ọlọ́sìn ẹ̀yẹ àwọn tó bá rí dáńsẹ̀sìn àwọn ni wọ́n gbé sórí àtẹ wọ́n sọ wọ́n di òkúta àdìgbòlù àwọn ni wọ́n máa rí tí wọ́n mú gbọ́ ó síbẹ̀ náà ọmọ bó ti rọ́nà lọ́jọ́ gbẹ̀dàkìyàmù kátó kọ́ ọ̀rọ̀ agbálẹ̀ tí ó di kó sórí ibú. wọ́n ibi máa ní ṣeré yàrá wọ́n ibi máa ní ṣeré torí kò ń gani tó wọ́n jù sọ́lọ́ wọn bá fún wa ìgbàgbọ́ òdodo yẹn nítorí pé tó bá wù ọlọ́run nìkan bá fi wálẹ̀ lórí àìgbàgbọ́ síbẹ̀ mọ̀ pé àwa náà tẹ́lẹ̀ àkókò gbàgbọ́ ọlọ́run ló ṣàánú wa ó ṣe é ṣe kọ́ bá bàbá àti ìyá rẹ̀ pé mùsùlùmí lọ bá wọn ẹ bàbá bàbá ńlá rẹ̀ ńkọ́ pé mùsùlùmí làwọn àwọn iná ẹ̀ ṣe mùsùlùmí wọn mọ̀ pé ọlọ́run ṣàánú rẹ̀ nígbà tó yọ bàbá tiẹ̀ lóko àìgbàgbọ́ tó ṣe mùsùlùmí ó tún tara ti bàbá rẹ̀ ó tún ṣàánú tiẹ̀ náà كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا akramakumullah wọn yìí fi máa ní ṣeré o wọn yìí fi máa ní ṣeré o gbọ́dọ̀ pátáláyé tó bá lè fi ṣàwàdà fi fi máa ní kọ́ o tó bá fi máa ní rẹ ṣàwàdà orí gbogbo ẹ̀ ẹ o lórí kékúté rí báyìí kò sẹ́ni tó mọjọ́ tí tó ń bọ̀ kò sẹ́ni kan tó mọ̀gbà tí tó máa dé tó bá ń ti tí ó dé náà nìyẹn síbi tó fẹ́ sápamọ́ sí síbi tó fẹ́ lúgọ sí ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni ó ní. nígbà tí wọ́n bá mú kékeré tí wọ́n gbẹ̀mí rẹ̀ tó bá kó ti kónú mu rọpẹrẹ jẹun máa sọ pé rọ́pẹ̀rẹ̀ jẹ́ òun làálí àmàlù sọ́ọ́lì hàǹdí máa tẹ̀rẹ̀ kẹ́lá ìnáhà sọ ń sọrọ inaha ni ń kọ́ ìlú ha. padà tóbi wa lọ ẹlẹ́sọ̀ je mi padà e je padà sílẹ̀ rẹ̀ máa je ẹ̀jẹ̀ tẹ̀tẹ̀ rẹ̀. Ọlọ́run sọ pé rárá o, nǹkan sọ̀rọ̀ ẹnu lásán ni, ní sọ̀rọ̀ ẹnu lásán ni, wọ́n dá bàbá rẹ̀ padà, tóbi wá da wo padà. tòun bá ti lọ sí lọ nìyẹn àná lọ́wọ́ àkùtì ó ti jọ́ gbẹ̀dẹ̀ òkèèyàn. torí délé ọ̀dọ́ wa ìmánì wa fi ṣeré ìmánì wa gbọ́dọ̀ fi ṣeré wàláhì ẹlòmíì ẹ̀rú ọmọ gbàyàn fún kò sí tí yóò fèèfì sáwàdà kò sí tí yóò fi sáwàdà káwàdà tó fi tó ìmánì tó fẹ́ tara rẹ̀ wà wọ́n tún bá fi sáwàdà. torí ẹ o àwàdà ń tọ́ ní o. èyí ti ní imáni tẹ́lẹ̀ ní ọba tó ti kèfèrí qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum. wa nabi muhammed sallallahu alayhi wa sallam sọ fún wa pèsè ọlọ́ọ̀ àti alukur'ani rẹ̀ tó sọ̀kalẹ̀ àti anabi rẹ̀ muhammed sallallahu alayhi wa sallam lẹ́jẹ̀ ṣe bí ẹ má wulẹ̀ wá wá wí kàn ó kọ́dà kọfàr tó ń bá a lẹ ìmánì fún ẹ ti di kẹfẹ́rí lẹ́yìn ìmánì. àwọn ọ̀dà ẹ̀ka lọ́sọ̀ àwọn ilé ìdí kẹfẹ́rí báyìí kọ́nà ń dàkún kọ́ sànù wa ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ kò sí tí wọ́n ti sáwọ̀dà kò sí tí wọ́n ti dọ̀wọ́ ẹ̀kẹ́ kò sí tí òní fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn ẹ ti máa rú ọ̀ máa báyà tó ti ṣe wọ́n ti kọ́ àkọọ́lẹ̀ ẹ̀kọ́ lórí ibú ni ọ kọ́lọ̀ ń dákun má ti tù wá bẹ́ẹ̀. ó yẹ fi má ní ìṣeré jẹ̀nà ó yẹ fi má ní ìgbà pààrọ̀ ó yẹ fi má ní sáwàdà gbogbo bó tilẹ̀ wù kọ́ rí. ìmáàràn onífẹ́ tó ga tí ó padà sọ ìmáàní ìdòtú bá ń tẹ́ máa ń lọ ẹ má bàtò ẹ má bàrìn ẹ má mú lọ́rẹ̀ẹ́ torí pé gbogbo ẹni títí ẹ bá ti bàjẹ́ kí e tún tẹlómi ṣe o bí o sì bá tẹlómi jẹ́ lónìí ọmọ wa torí ẹ alákòóbá ẹ gbọ́dọ̀ bá tó alákòóbá ẹ gbọ́dọ̀ múlẹ̀ alákòóbá ẹ gbọ́dọ̀ bá rìn torí pé bí o ti ṣe bá ti yín jẹ́ tí ó kó bẹ́yìn náà ní ọmọ wa eléyìí jẹba al-iman wal jihad fi sabilillah anábìwá pa méjèèjì pọ̀pọ̀ yà wọn ó fi jihad ṣe déédé al-imanu billah ó ní àti gbígbọ́ ọlọ́wọ́n bá gbọ́ pẹ̀lú jíjagun sójú ọ̀nà ọlọ́ ìjagun sójú ọ̀nà ọlọ́ òun gangan lọ́jọ́ àmì ńlá nínú àmì tí ń tọ́ka sí pé èèyàn gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ akramakumullah jíjagun sójú ọ̀nà ọlọ́ ọ̀ràn yẹn sọ́mọ́nì nínú ọ̀ràn yẹn tẹ́sí islam mú wa ó tilẹ̀ jẹ́ ike tá a bá wo kájagun sójú ọ̀nà ọlọ́run oríṣiríṣi àwọn ìdájọ́ ni ló máa ń rọ̀ mọ́ ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fáwọn ìpè fọ́rùtọ́n alẹ́ ṣẹ̀bí lè sì fáyà fọ́rùtọ́n alẹ́ ṣẹ̀bí lè sì fáyà ọ̀nà ní jihad ọ̀ràn ẹ̀ ni lè tó ti pé tí àwọn èèyàn ta ní iye òǹkàtà bùkátà tí wọ́n bá ti lè gbé òfin yẹn dúró àwọn yòókù ọ̀sẹ̀ lọ. àwọn bùkátà yẹn hundred thousand láti jagun sójú ọ̀nà lọ. tá a bá ti lè rí hundred thousand yẹn mú wá ọgọ́rùn-ún àbí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tá a bá ti lè rí wọn mú wá gbogbo àlùmọ̀ yóò pọ̀ sẹ́lọ̀. àmọ́ tí nọ́mbà yẹn ọ̀bá ti pé gbogbo wa sẹ́lọ̀. ìtumọ̀ àkọ́rùkù kìfáyà tọ́ tẹ́lẹ̀ bá yọ ogun ìgbà míì ìmọ̀ ẹ̀dẹ̀ kọ́kọ́ ẹ̀ ìmọ̀ ẹ̀dọ̀dún ló wọ̀ ọ̀ràn yẹn jẹ́ pé gbogbo tolórí tẹlẹ́mù gbọ́dọ̀ kó pa ń bẹ̀. sábàbí ní ti máa bì nínú sábàbí òun náà ni alẹ́sìmfọ́ alẹ́sìmfọ́ rọ̀lá kó lórí àwọn mùsùlùmí ọgbà gbogbo wọn ò pátá ọ̀pá yẹn láti ẹ̀kútẹ́ tú yáyá jáde nígbà yẹn jihad dọ̀ràn yẹn lórí gbogbo wa. سبب ونحن مباغتة العدو للمسلمين وتا قبض واقع لديك وتا قبض واقع لديك وجعني كان قبض ولا مجاسو تلي الجهاد نيان قاعد أبو سجوان والله والجهاد إذا أطلق انصرف إلى القتال تابع سوف الجهاد ìsìlélá onítùmọ̀ méjì nínú sẹ̀ríyà ju ogun lọ ìjà tí mẹ́mí ẹni lọ ni wọ́n ń pè ní jihad. ìjọba sọ pé àwọn kan mí náà tún wà tá a lè fi ṣe jihad bí ká fi ìmọ̀ ṣe jihad bí ká fowó ká fi ṣe jihad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ àwọn eléyìí wọ́n tẹ̀lé ni ṣùgbọ́n kì í ṣe gangan ẹni wọ́n gbà lérò pẹ̀lú jihad tí wọ́n bá ti sọ pé jihad àwọn wọ̀nyẹn náà tẹ̀lé ní ṣùgbọ́n tí nǹkan bá tẹ̀lé nǹkan yọ gbàdájọ́ rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá fi ẹ̀yin ogun jíjà kábẹ́yìn rẹ̀ sí ká sọ pé kò sí jihad mọ́ tá ń sọ fún yín pé kò sí mọ́ tani sọ fún yín pé kò sí mọ́ ọlọ́run àwọn pé nǹkan bẹ tẹ́nìkan pé kọ́mọ́ káàbùkù yóò ṣiṣẹ́ àbùkù kan. sòṣùgbọ́n àwọn ọ̀tá ìsìn Islam àwọn ọmọ ìpè nǹkan ìjà tó léwu ṣe ń bẹ lọ́dọ̀ mùsùlùmí eléyìí ti sèkó tí mùsùlùmí bá dì mú kò sí bí ọ̀tá ti ṣe lè lágbára tó kò sí bí nǹkan ìjà rẹ̀ ti ṣe lè jẹ́ olóró tó tó lè borí àwọn mùsùlùmí òun náà ní aljihad àwọn ọ̀tá Islam wàá pa jùlọ ní ìrọ̀lẹ́ ayé yìí wọ́n ti wọ́n ti ṣèwádìí gidi lórí àwọn mùsùlùmí àtẹ̀sí wọn ìjihad jihad tí wọ́n máa wí yẹn òǹgàn ni máa sọ ọ̀lẹ nu wọn dá lágbára máa sọ alágbára nu wọn dòkúta tí ò sí rọlù torí ẹ jihad a máa rú wọn lágbára a máa ti wọn láti níbi tí ẹni tí ó borí wọn múra wọ́n sì ti rí àwọn sampo ní ìgbà tí England tí wọ́n lọ gba India tí wọ́n mú wọn sí kí ẹgbẹ́ ti ti gba Nàìjíríà tiwa náà tí wọ́n mú wọn sí. ẹlẹ́sìn àjẹwò ẹ̀kọ́ ẹ̀gbòmìnira rọ́ so nígbà tí àwọn England yẹn tí wọ́n mú India sí India lẹ́yìn ìgbà yẹn àwọn mùsùlùmí pọ̀ gan àwọn mùsùlùmí pọ̀ gan ní India nígbà yẹn so àwọn mùsùlùmí ibẹ̀ India Pakistan India náà ní jẹ́ tẹ́lẹ̀ so àwọn mùsùlùmí ibẹ̀ àwọn ni wọ́n ta òyìnbó láyà àwọn ni wọ́n tójú ìjà kó òyìnbó tí bóun ti ṣe ń fojú wọn rí mà làwọn fojú rẹ rí mà bò. tẹ́lá sì wọ́n wọ̀ ẹ rí i pé àwọn France àwọn náà ń bẹ nínú àwọn àlú tó mú àwọn àlú òǹlù sìn àwọn náà pàlú rẹ́gẹ́dẹ́ bíi Morocco bíi Algeria bíi Tunisia so àti àwọn àlú Áfíríkà wá bì bíi Syria bíi Lebanon àwọn France gba àwọn eléyìí àwọn náà ọwọ́ wọn wọn kógbẹ wọn ní Algeria ọwọ́ wọn ni wọ́n fi kógbẹ wọn ní Algeria nítorí pé àwọn mùsùlùmí wọ́n ta wọn láyà kan àwọn mùsùlùmí wọ́n ta wọn láyà olùmọ̀nlá kan ń pèrè Abdulkadir Aljazair Abdulkadir Aljazair olùmọ̀nlá yìí tẹ̀ pé ń kọ́ àwọn ọmọ alákùnrin ànìké ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam òun ni bàbá tó ṣe é pé táwọn oníṣẹ́ kan ó ń tó sọ́wọ́lá kí àwọn òyìnbó yìí wọ́n jẹ bàbá láyà tí wọ́n fi fìlú wálẹ̀ nítorí pé òyìnbó ìwọ ọdún kan torí tọ́lọ́ o òyìnbó kan sí tọ́jọ́ rẹ̀ wá tí ò bá yí ọ tó ìdọ̀tí bá ti fẹ́ sínú ọpọlọ rẹ̀ ó lé lóyìnbó ó lé lóyìnbó because wọ́n á tìlú wa gbà ní jẹ́jẹ́jẹ́jẹ́ wa láwà báwọn tó wá gbàlú mọ́ wa lọ́wọ́ so òyìnbó kìí sì lọ lẹ́rọ̀ òyìnbó kìí lọ lẹ́rọ̀ ẹ rí i pé nàìjíríà yìí lọ́dún kan so wọ́n gbọ́ BBC news nígbà yẹn sàwọ́dí la wà wọ́n wá ń bi òyìnbó yẹn léèrè wọ́n ló ti ṣe gọ́vnà nàìjíríà rí náà tí ò ti kú nu wọn wọ́n wá ń bi léèrè pé nàìjíríà ní ìsìn kó báyìí tó ń how do you feel today? ó ní ah ó regret fáwọn jáde kó nàìjíríà. ìmọ̀tẹ́ àwọn amọ̀ tó kó pọ̀ tó bá yẹn àwọn onílọ̀ ẹ̀yẹ́ ẹ̀yin lẹ́ka òyìnbó kún bàbàrà nínú òyìnbó lè wọ́n máa sáré kọ́ ń wá físà London wá físà Amẹ́ríkà títí ẹ̀ka títí ẹ̀ lọ irọ́ lásán ó ti ta ilẹ̀ tí ò lè kó lẹ̀ ìgbà tí ò lè kó lẹ̀ ó ti ta láti lọ́ọ́ máa kó ní England wọ́n máa kó gbé òyìnbó kí ni gbé òyìnbó bí àtọ̀ ìrọ̀lá sí yọ wà lọ ọmọ kó bọ́tà lọ́n yọ ọmọ kó bọ́tà yọ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ mẹ́ọ bó ọmọ wa ya ọmọ wa dé àwọn ọmọ atara jẹ wọn ni lọndọnà lọndọnà ní kíni wọn lò ti lọ lu ọgá tí olùtí nílùú ẹrú ìlú ta nílùú ẹrú tòbó yìnbó ti ṣe wà nù díẹ̀ ó mà ó mà tó ń ṣe ẹ̀yin tẹ̀ ń tanra yín jẹ tẹ̀ sọ̀rọ̀ ayé ti rù ìrù dí òyìnbó ẹ̀yin lẹ́yìn ti fẹ́ di rọ òyìnbó mọ́ra rẹ̀ ló lè. ó ní táwọn bá mọ̀ tó púpọ̀ nàìjíríà tó bá wọn jáde. abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ òyìnbó ọlọ kọlọ síbi àwọn kéde rẹ̀ ti ń bẹ lẹ́nu yín báyìí tómìnira náà nìyẹn èdè rẹ̀ ń bẹ lẹ́nu yín ẹ pọ̀ ìdí rẹ̀ ju ti bàbá àtìyá yín lọ. sómìnira ni wọ́n ń pelé yẹn àbá kò èèyàn méde bàbá rẹ̀ kọ́ méde ìyá rẹ̀ gbogbo nǹkan yìí ló ẹ̀fẹ́ jọ ìlú ṣayé ẹ̀ àtàrà àtẹnìkan tọ́wọ́ báyọ̀ bá ká gbọ́. irọ́ kù kò sí kíkọ́ ọmọ gbèdé mi ti ẹ̀ náà o lọ́wọ́ àwọn olóògbé mi inú tí wọ́n máa dùn ní o pé àdúpẹ́ àdúpẹ́ kò bá lè mí kúkú gbọ́ so kò túmọ̀ sí wọn náà kọ tó tó bá gbèdè púpọ̀ so ọ̀nà àbáyọ wà fọ ṣùgbọ́n táwọn sọ ni pé dámọ̀ fi tiwa gba pààrọ̀ ẹ̀wọ̀n àwọn ọ̀gá náà bọ́ ní ìdíkà ọmọ ẹ̀kọ́ àwọn ọ̀gá kí lọ́dọ̀ ti tẹ́ olùkọ́ náà kọ́ ọmọ ẹ̀kọ́ ọ̀gá kí lọ́dọ̀ ti tẹ́ àbí ibo ọmọ ọ̀gá kí lọ́dọ̀ ti tẹ́ ń bọ́ lọ́kiri àwọn kálukú máa ka tiẹ̀ fún láyé ní àbáwọn èèyàn dúdú yìí báyìí wọ́n sì wọ́n rí mú òyìnbó ńlá lọ ẹnìkan ní ìsinyìí báyìí gbogbo ẹni tó bá ti lè rí iṣẹ́ ẹ̀rọ kan lọ́fíìsì kan ẹ gbọ́dọ̀ sọ Yorùbá sí ma. yọ ma sọ pé no official language ah ìwọ á local Yorùbá ti wá local ọ̀gbádùn láti sọ́kọ́lá àwọn bàbá rẹ̀ kú bàmú sí ọlẹ́sẹ̀ ká lè máa dán ọmọ. àbí ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀rọ ni mo kú bàmú sí ẹ̀gẹ́ dáadáa ẹ̀tùmọ̀tẹ̀ ẹ̀tùmọ̀tẹ̀ káàárọ̀ lónìí náà. Ah, ah wà bá ti mọ̀ kọ́ dàrán lélẹ́ yìí ọ̀fẹ́ jẹ́ kọ́la fún tó ti fi lọ́ọ̀dá o haramu ni la o wọ́n má kọ́ sọmọ lẹ́sẹ̀ o iye ọmọ ẹ àwọn tó àwọn tó ti tẹ̀lẹ̀ tí wọ́n lè parẹ́ ni. torí di eléyìí báyìí àwọn òyìnbó wá fura ẹ wọ Algeria yẹn kí ló tẹ̀lẹ̀ torí pé Algeria ó dojú kọ France ni mẹ́ta rẹ̀ láti ìlọ́lá wọn torí ẹ̀rẹ̀ france wá sọ algeria ló kọ mí wọ́n pè ní france sọ́kùrà france kékeré ẹ̀dàkùn ẹ̀wò òyìnbó ó ń jàmbá ó ní france kékeré ẹ̀ sì yọ irú france yẹn máa wá nínú algeria kẹ́ máa wò kẹ́ tẹ́lẹ̀ mọ́ mẹ́ntálítì òní ní ìsìn bí ilẹ̀ algeria ti fi tóbi tó ní ìsìn wọn fẹ́ẹ́ dàbí ìgbà tí Algeria gan ni nọ́mbà one ní gbogbo Áfíríkà lẹ́yìn ìgbà tó pé Sudan ti méjì Sudan ló tóbi jù tẹ́lẹ̀ Algeria ni nọ́mbà two Algeria ni nọ́mbà one ní ìsìn Áfíríkà níbi tó tóbi tó ẹ múru Nàìjíríà yìí nẹ́tà ní Algeria àwa kan pọ̀ ní ànílẹ̀ ẹ̀jẹ̀ oyè wa tẹ̀mọ̀ sara ẹ̀jẹ̀ ah Nàìjíríà tí n travel travel kó tó dé mùgùnú àlọ́ kéré kódà àti ìtóbi tó jì nílẹ̀. ṣèwá wo bí France ṣe rí róńdó lẹ́gbẹ̀ẹ́ Algeria ẹ yọrù France mẹ́wàá nínú Algeria wọ́n wá ní France kékeré nù. so wọ́n wá wọ́n wá fárínàṣà ahọ́n àwọn ọmọ Algeria wọ́n sọ di ahọ́n France èsì ń bá wọn jáde nìyí. tí wọ́n bá fẹ́ sọ lárúbáwá wàhálà ní lárúbáwá wò kílíà rárá. the same thing lọ́wọ́ applicable lórí Morocco lọ́wọ́ applicable lórí Tunisia ṣùgbọ́n ti Algeria lékele. wọ́n á bọ̀ sọ́kọ̀ pé mtc the transport mtc the transport kí ni jẹ́ traction lédè lárúbáwá traction èdè French nìyẹn ìyẹn ni pé mutiari lọ dáadáa bẹ́ẹ̀ wo bí lárúbáwá ṣe ń wọnú french french wọnú lárúbáwá. iṣẹ́ kékeré kọ́ níjọba wọn ti lẹ́yìn ọ̀rẹ́ yìí láti fèdè lárúbáwá sí wọn láhán. wọ́n tẹ ìwé kẹ̀lí ìlọ́wọ́ dìmnà ẹ̀mílíọ̀n. torí káwọn ọmọ wọn lè máa kà bóyá wọ́n jẹ́ gbèdè lárúbáwá wọn. ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ fàyọ? Sheikh Abdul Qadir al-Jazairi wọ́n ja France lógun wọ́n ja wọn lógun débi pé ẹni tó kú kọjá mílíọ̀n ọmọ Algeria tó kú wọ́n lé ní mílíọ̀n nígbà tí France rí pé kíní yìí tún pọ̀ sí ni wọ́n túlẹ̀ wọ́n rí pé mùsùlùmí ni jihad tó Nàìjíríà wa náà ká padà wálé nígbà tó yìnbó dé ìrọ̀rùn lọ́gbàdé fún wọn lẹ̀ Yorùbá àti Ìgbò wọ́n kàn kó lé wọn lọ́wọ́ náà ní lọ́fẹ̀ẹ́ yàtọ̀ sí kò sí islam islam ní máa mú kéèyàn ta ọ̀tá láyà ẹnìkan kan lè dé ní ìsìnkọ́lọ́ fẹ́ pàlú rẹ̀ wọ́n mùsùlùmí gbá kínní kọ́ òbí ọ̀dà ayàjọ kù ni bẹ́ẹ̀ ni mùsùlùmí lè òfin ṣe tọ́wọ́ ayẹ tọ́wọ́ ya nàgẹ̀rẹ̀ kalẹ̀ tí wọ́n nìkan kú òwò náà sì máa kú ọ̀ wá lọ sí rẹfújí rẹfújí mbọ. so ẹ wá wò wọ́n gbalẹ̀ Yorùbá bẹ̀ rọrùn wọ́n gbalẹ̀ ibo bẹ́ẹ̀ rọrùn wọ́n wá ń tọ̀ lọ wọ́n ń tọ̀ lọ sí òkè ọ̀yà àfà ìlọ làwọn ọmọ ogun ti dúró dè wọ́n. ní àwọn akẹ́ nàìjíríà yìí owó kan tuntun ní ìlú tuntun ní kò sí tẹ́lẹ̀ kálukú dájú rẹ ni kálukú dájú gbọ́dọ̀ ilẹ̀ yorùbá yìí kan ó dé lọ́kọjá ni wọ́n gba gbogbo ẹ̀ mọ́ alọ́ nígbà tó ẹ pé tọ̀ àríwá ti ti láárí ó tún dé dáhùn mẹ́lọ́ọ̀ ní eh, Republic of Benin bọ́dà wọn pè bẹ́ẹ̀ ní àgbọ̀mẹ̀ kálásì ọ̀kadì ọ̀kadì ọ̀kútọ̀ ọ̀nù síwájú. náà ní ìgbà tí wọ́n wá ń lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ pé bóyá ìṣe tí wọ́n mú àwa ni wọ́n mú àwa sí kéde ń jẹ́ bẹ̀. tó ń gbà yẹn àwọn ọmọlẹ́yìn Usman bùnú fódìò ó ṣe déédéé ayé ìgbà wọn. ìsìláàmù ti ìsìláàmù tó gba yọ̀bọ̀yọ̀bọ̀ lọ́wọ́ àwọn èèyàn nítorí propagate nìkan èso ló mú ìsìláàmù wá síbẹ̀ yẹn tòṣùgbọ́n àwọn èèyàn ti ṣe ìsìláàmù bí ọlọ́bẹ̀ yọ ọ̀túnlẹ̀ yorùbá yìí náà ni ẹ máa ṣe ìsìláàmù olóde ìsìláàmù olóòka àbí ẹ̀rí nǹkan bí ìsìláàmù akọ̀bọ̀ ìsìláàmù arí nǹkan mọ́lẹ̀ ìsìláàmù agbádùnmí irú ẹ̀ làwọn náà ṣe tí òfin máa ń bọ́nù fódìò bí wá dé òfin máa wọ́n á jọ ká lè yọ ọ̀dọ̀ sí ká lè yọ kàńdá kó nù rẹ̀ sí. ètò òsì òjò máa lọ. dédé àsìkò tí ó ti wá rí àwọn èèyàn lórí ìwọ̀nba súnà tiẹ̀ náà tó gbọ́ yín gbà tó ti rí àwọn èèyàn lórí ẹ̀ àwọn èèyàn kan ti wá dúró bá kùtù rí ẹ̀sìn wa. bí Islam ṣe rí nù ọ̀jẹ̀ máa táwọn èèyàn bá gbọ́ yín etí islam ni kí wọ́n ṣe wọ́n kùn torí ẹ̀ torí wọ́n mọ̀ pé bó làwọn lọ àlùjánnà ìdí nu tó ń jẹ́pọ̀ àgbọ̀ yìí ń gbọ́dọ̀ dáa gbàgbọ́ yìí ọ̀gá tó dáa àwọn rubbish nonsense ẹ̀ máa rọ sáwọn èèyàn lórí torí ẹ̀ wọ́n ti mọ̀ ọkùn. mo rò pé yóò ìdí nu sẹ́ra àwọn ọmọ tí ọ̀la àgbọ̀ yìí yun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́nranwọ́nran ó ti ṣetán láti kú lórí ẹ̀. kẹ́kúkú gbà sí islam ti bàbá àṣẹ tó sábàbí rẹ̀ lẹ́sìkú àbá wọ́n ta òyìnbó England láyé àkọjá sísọ mo rò pé èèyàn ka history of Nigeria àti àwọn colonial matter wọ́n fi ojú wọn rí mà lágbọn ilẹ̀ haúsá tẹ̀lé yèdè nù tó fi jẹ́ pé yá tálágbára bá pàdé alágbára kò sí tàbí ṣùgbọ́n tẹ́nìkan bá padà borí ẹnìkan ẹnìkejì náà yóò fi ọ̀wọ́ ẹnìkejì wọ́ ìdènà tó fi jẹ́ pé nínú àkọọ́lẹ̀ tó ìbò kan mẹ́ẹ̀ ó ní pé àwọn ilẹ̀ haúsá yẹn àwọn bá wọn pé wọ́n ti ní system good system of government wọ́n ní ètò ìjọba tó dáa sọ nítorí ẹ̀ àwọn fi wọ́n sílẹ̀ lórí bí wọ́n ṣe ń bẹ̀ nǹkan táwọn kan gbà wọlé ni kí wọ́n máa taro òfin wọn tán láwọn ń tẹ̀lé alukurani kí wọ́n máa pààyàn kí wọ́n máa gbéyàn lọ́wọ́ kí wọ́n máa ṣe kínní àbí ìtọ́jú tertiary level àwọn fi ilẹ̀ fún wọn ẹ bá ilẹ̀ haúsá dùn ní abẹ́ bá torí pé òyìnbó lọ òyìnbó ọ̀lọ àwọn ẹni tí wọ́n ń ṣèjọba náà ò rí nǹkan tó òyìnbó fi ilẹ̀ yí padà dòní. ìgbà tó sì sí sẹ́rí alẹ́ Yorùbá tó òyìnbó fi lọ òyìnbó ọ̀gá sẹ́rí àlọ́wọ́ Yorùbá tó sẹ́rí àwọlẹ̀ Yorùbá dòní. ẹ̀sùn ni kò wá torí pé òyìnbó lọ òyìnbó ọ̀lọ ni. àwọn ò títà wọn ò tí àti máa dánú tara wa rò kọ́mọ́ lọ jẹ́ pé ayípadà tó òyìnbó òyìnbó ti fi ilẹ̀ kọ́mọ́ jẹ́ pé wọ́n kò wá lọ jẹ́jọ́ London pé wáì Why? Why did you change what you what we left for you? Kílẹ̀ yẹn ọmọ sọ. Wallahi we see that our people, uh, uh, your people. Mo rò pé wáyé. Kí ni mo wá fẹ́ fàyọ̀? Òyìnbó ti wá sọ́ọ̀dì ní gbogbo ilé ayé yìí. Fáwọn ẹni tí máa ń ta àwọn láyà jù làwọn dání àwọn mùsùlùmí. Àwọn ní èdè káwọn pàlú táwọn bá gbà rọrùn. Kódà, egbò pínlẹ̀ níjọ́ mẹ́ta yà ń sọ̀rọ̀ fáwọn kan ní Myanmar tó ń pè ní Burma wọ́n ń pa wá àwọn ẹ̀yà Rohingya àbí Rohingya àwọn wọ̀nyẹn ìtàn tí wọn náà yàtọ̀ sí dáǹsọ yìí because ní ìgbà tí England tó gba Burma yẹn tó gba Burma èyí táwọn padà ń pè ní Myanmar Myanmar ní jẹ́tẹ́lẹ̀ England ló yí ọkọ rẹ̀ padà lọ́ba àwọn pè ní gẹ́ni Burma yẹ bá ṣe yí Badagiri wọ́n yí padà agbádá ìsì wọ́n bá wa sọ di kí ni Badagiri ṣùgbọ́n ìbò ṣe ṣe tí ọba ti máa kó yọkàn yí padà ni àwọn èèyàn sì tún máa tẹ̀lé bíi màálù. àwọn Rohingya yẹn wọ́n láwọn nìkan ni mùsùlùmí lágbọn abẹ́ǹgbà yẹn lásìkò ìgbà tí England gba abẹ yẹn àwọn nìkan lọ́ta láyà àwọn nìkan lọ́gbọ́gbọ́gbọ́ sí i ìdínú tí wọn fi wá sí wọn bá bẹ àwọn ẹlẹ́sìn bóòlì kíkẹ kí wọn máa bá àwọn fìyà jẹ wọn lọsẹ kùdò ní àwọn náà lè yí padà torí òyìnbó lọ òyìnbó ọlọ ni o òyìnbó tí wọn rí pé jihad jihad wọn fi ń ta àwọn láyà àwọn gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí ìdínú wọn lọ wá àwọn kan lò nínú àwọn mùsùlùmí kàmpéǹtì ayé ọmọ ṣe ni sí jihad náà ẹ mọ̀ pé kò sí jihad mọ́ no more jihad no more jihad kí ló yóò sọ̀rẹ́ndà gbogbo yẹn ẹjọ́ kó tó funfun nígbà sẹ́kù mi. torí ẹ ẹni wọn ti dá tí wọn kò ní kọdíyàníyà sílẹ̀ England lọ dálẹ̀ kọdíyàníyà tí wọn kò ní Ahmadiyya yẹn England lọ dálẹ̀ ẹni tó dá ẹni tó jọba tó fi lélẹ̀ gan-an sọ bẹ́ẹ̀ ìgbàlá kọlẹ̀ tó bá fẹ́ kọ́ wá wò ọ̀gá sọ fúnra rẹ̀ ó ní gbogbo gbèsè ayé òun lò láti fi sí ẹrú sí fún England torí ẹ̀ ló ti jẹ́ ìránṣẹ́ England kìí sì ìránṣẹ́ ọlọ àwọn amadíyà yẹn England lọ́dọ̀ àwọn lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọọdún wọ́n ní ayẹyẹ àjọ̀dún kó àwọn ti pé ọdún bá àwọn ti pé ọdún bá àjọ mẹ́ǹsì gbogbo àwọn ẹni ńlá England ẹni ọlọ́jọ́ kù bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe ní London gbogbo ẹni ńlá England ẹni ọlọ́jọ́ kù bẹ́ẹ̀ so olú olú olú iléeṣẹ́ wọn ó ní Israel England àti Israel so ẹ wá sọ pé bọ́ọ̀ni táwọn akẹ́kọ̀ọ́ fún amadíyà wọ́n ti nà ní wọ́n ti dá sukùlẹ̀ wọ́n tún dá ọ̀sìpìtì lẹ̀ sukùl wọn lọ́pọ̀lọpọ̀ lọ. Ah, àwọn oníkọ́ọ̀sì náà dá alẹ́ nà ṣé lè wọ́n sọ wọn lẹ́ni dọ́mọ̀nà ọ̀sán wọn lẹ́ni dọ́mọ̀nà ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ jẹ́ rẹ̀ so ibẹ̀ tí ẹ̀ tún wá ṣe ni láti sọ fáwọn èèyàn pé kò sí jihad mọ́. ṣùgbọ́n tó ń pariwo lọ́sọ̀ sátẹ́gì wọn á ní kí jihad ọmọ ẹni kan ò díẹ̀ fún gbọ́ wèrè àwọn kan bá jihad lọ sí wọn. iná ló tún ṣe sábà bí títọ̀ bí igi náà ti wà. jẹ́ mọ̀ pé babalá mẹ́sẹ̀gì títọ̀ bí igi náà délíbà ni pé kò sí kíni kò sí jihad mọ́ tó ọ̀gá mọ̀ lọ́mọ yẹn kò sí jihad mọ́ kí lọ́sẹ̀ kù èrè káyé ká máa jẹ káyé wọn nísìnyí wọn náà wọn bá yín ní mẹdúgbòrí ẹtú ti dé Cambodia láti bẹ̀ ẹtú ti dé Canada láti bẹ̀ ẹ má ti tó wọn bá bọ́ sí wọn lọ́wọ́ lórí ti ní ká àmánà àmánà kọ àwọn kọ àmánà wọn á tẹ̀lé ráúrá tó ẹ ní rí ewu rẹ bẹ wọn àti ọba ti fẹ owó wa bọ́ sí lọ́wọ́ ìyá iná ti sáájú àpá tó wọ lówó àti owó ti yín wọn náà sáà máa ti fi kan wọn yín wọn jẹ kó ti ṣe jẹ ń bẹ ń darí di á tún dájú tó fi ń darí fi yà mà kò sí tó parẹ o kò sí ẹnì kan náà ti ah, máa bẹ kí ló dé sí ẹjà ah, òfin kàwá náà lákàtò yẹn jáde tó yà àwọn mùsùlùmí àwọn olórí wọn sájà láṣẹ tí ó kún kún fún àwọn èèyàn ní wọ́n pàṣẹ àwọn èèyàn jáde àkọ́kọ́ ibi tí ọ̀rọ̀ ti dàrú mọ́ mùsùlùmí lọ lónìí láwọn olórí tó jẹ́ pé wọ́n ń bẹ ọ́ndà ọ̀mbrẹ́là ìjà jáfi kìtàbù ọ̀sùn náà jáfi ń ṣèjọba láwọn èèyàn lórí láàánú àfi ní Saudi nìkan Saudi nìkan kúmá gbogbo nǹkan ti di dawlatul qatariyya dawulatun kuturiya yẹn ti kálukú mójútó tẹrítìrì tiẹ̀ ni kálukú mójútó tẹrítìrì tiẹ̀ kálukú mójútó tẹrítìrì rẹ̀ ẹ̀hẹ́n wọn ò lè pàṣẹ kọkọjá bọ́dà wọn gẹ́gẹ́ àwọn ò sì lè pàṣẹ kọkọjá bọ́dà wọn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ olórí mùsùlùmí gbogbo olùsí ìsìláàmù bá ti dé ni ni ó ti máa pàṣẹ. tọ́wọ́ á kẹ́dì ogun gbogbo ọmọ ìdálọ́ni tí wọ́n fi kó ti bá wọn àwọn èèyàn tó wà ń tòsí ibi tá a fẹ́ gbógun lọ tí wọ́n bá tó ànídìí ìlú tó wà níwájú wọn tí wọ́n bá tó láti tún mú nínú ìlú tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn ká tó tún mú nínú ìlú tó tún wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn. tàbá wà nínú Saudiya tí wọ́n lo kìtàbù ọ̀sùnà Saudiya wá pè wá ní hayya ala jihad. ẹgbẹ́ra kan ogun gbogbo alákòópa mẹ o sábà wà mẹ àbí òye wa yóò ti pọ́ nàìjíríà lèmi torí pé islam ò ní kò ní citizenship gbogbo ẹni máa ń ṣe islam kọ ọmọ islam jihad ìgbàdíjọ́ gbẹ̀ndà kéyàmù àwọn àdéhùn ti fi hàn wọ́n fi hàn wọ́n fi hàn pé yóò tún dìde yóò tún dìde títí àdúrà àdé tó mùsùlùmí wá pọ̀ wá kópa mẹ́ẹ̀. àní ìwò pépé ni títí ní abẹ́ni rádaràda. bẹ́ẹ̀ làdísà anábì sọ pé jẹ́ àjọ ọmọ abẹ́tíjọ́ gbẹ̀dẹ̀ àfihàn olórí tó dúró déédéé àti olórí tí ò dúró déédéé. lọ́wọ́dá ti jẹ́ mùsùlùmí tó pọ̀tẹ́ lọ sí di jihad jihad bẹ̀rẹ̀. eléyìí àwọn ọmọ tá ń tá ń àwọn èèyàn káàkiri ẹ̀ ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò nìyẹn o ká ló lórí ọ́ndà fúláàjì wo lẹ́ ń ti ṣe jihad sọ gbogbo àwọn nǹkan yín bẹ́ẹ̀ nù kẹta ń bùkátà àmọ́ jihad nínú iṣẹ́ tó dáa jù lọ kí ló fà nítorí pé mi wà lọ́wọ́ lára wa yìí èèyàn á lọ ṣe tó lè mú pẹ̀mí ọgbọ́n allah kò sí ń kò sí ń tọ́ga tó torí اللهم بارك ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه اللهم بارك رأيتي اتدوك يا مؤمن الله الى كتاب الجنه يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ọlọ́run bá ní bára kátàkà ni o tó a jọ ọlọ́run bọ́ sára rẹ̀ láyé kúrò níbi ìyá eléyìí ti ta tí máa ronú nínú kárakáta náà ẹgbọ́ ọlọ́run bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn kẹ́sì máa jagun sójú ọ̀nà ọlọ pẹ̀lú dúkìá yín àtẹ̀mí àtẹ̀mí yín ọlọ́run lélẹ̀ yìí ló lóore jù fún yín o tó bá yẹ pé ẹ bá mọ̀. jihad ń bẹ̀rù ẹ̀jọba mi ò sí jihad kò gbọ́ islam yìí o ó sì ń tan ara rẹ̀ jẹ lásán ni o. bóòlù àwọn sọ pé nǹkan kan bẹ báwo ni sọlọ́lá àìsàn náà sọ pé ń bẹ tó jẹ́ pé lànà bíi jàjàjàjà tó fi fa yé lẹ̀ ó lọ tún sọ igá rìndì kí òun ọlọ́run wá fi sábẹ́ òòjì ọkọ̀ òun ni ilé tó túmọ̀ sí ti jagunjagun lànàbì. lẹ́yìn kan wàá sọ ike ó ti pọ̀ mbẹ́ tí wọ́n máa ń ṣe ní sùn lẹ́yìn tó ànábì tí nǹkan kan máa ń pọ̀ bí ọlọ́run lẹ́yìn tó ànábì kò sí tó lè parẹ́ yóò máa bẹ ẹdíjọ́ gbẹ̀ndà òkè yá mi ẹlẹ́yìí sàábí tó wá tẹ̀síwájú òní ayé rẹ̀kọ́ mi ọ̀fọ̀dọ̀lù ní mo máa fẹ́ bọ́pọ̀ lọ́rùn ẹ̀rú irú àwọn òwò lọ́wọ́ kí bọ́pọ̀ ẹ̀rú kúrò lọ́rùn ẹ̀. ha أنفسها عند أهلها wọ́n tó wọ́n jù àwọn olówó rẹ̀. wọ́n fẹ́ one million wọ́n fẹ́ tẹ́lú seven million wọ́n fẹ́ tàkà hundred million hundred million yẹn kọ́ lọ́rùn lọ́wọ́ lọ wọ́n jù lọ́dọ̀ àwọn ìjọba. ẹrú ẹ̀sà dédé wọn o nítorí pé ẹrú ẹrú ẹranko ni wọ́n máa fi categorize ẹrú tó máa wò tó máa kéwò ẹrú tó ní làákàyè tó lọ́pọlọ tó mọ̀ dáàtà tó lè bá ní sọ́wọ́ tó lè bá ní dáko tó lè bá ní dẹ́rán tó lè bá ní gbogbo nǹkan yìí lè tọ́jú yọ àwọn yọ ẹrú tó ṣe é gbé gbọ̀gbọ̀rọ̀ rọ̀ ni kọ̀ọ̀dá sámà ẹ bá pé funfun ní dúdú yóò dúdú náà ni. tó ẹ má sì ní ọmọ akẹ́nu kọlẹ̀ ọmọ àdúgbòlẹ̀ náà ni náà gbẹ́rọ eléyìí mọ̀sẹ̀ ìbẹ́tù ni. tó kákan mọ́fà àsanwó rẹ̀ ni wọ́n fi ra kọ́bọ̀ méje. tó irú eléyìí èyí tó ń lọ́ lọ rà tó gbọ́kùn lọ́rùn rẹ̀ èyí tó ń wá lọ́dọ̀ àwọn tó ní وأكثرها مهما هو رئيس الداج قل فإن لم أفعل وأنا النبي صلى الله عليه وسلم كم بواري أنت ما في لبك ولا يرسل كم ما في كم من وجه في تكون كما قلت ìdánilẹ́kọ̀ọ́ wa ni pé àwọn ojú ọ̀nà tá a lè gbà ṣeré kánká ọ̀pọ̀ sàábà ni bí ìlú tí mo kí ni mo lè sọ kí mi náà fi ní jẹ́ pé mo jáde lọ́wọ́ òfin ẹlẹ́bi ni تعين صانعا أو تصنع لأخرى قال أن تزيدي قلت إنك قال لو قال أن تزيدك لو تنتشو في يوري سدادا يعني كان òun gbẹgẹ ó eleso gbégi eléso kó lè bá àjẹ pé ó wúlò fáwọn èèyàn tí igi yọ dàgbà lójú wọn tí wọn máa tèso lójú wọn kódà kó ti pé lẹ́yìn ti tiẹ̀ ó wá bá lórí tẹrẹ yìí ọ̀nà wa ràn lọ́wọ́ dáadáa ló ṣe o ọkẹ́ nìkan mórí kí ń kọ́ mọ́sálásí wọn náà ń bá gbé búlọ́ọ̀kù ń bá gbé símẹ́ǹtì iṣẹ́ ló ń ṣe yẹn o ọbẹ̀ nìkan nídìí à ń dá sọ fún àwọn ọmọ òrukàn wọn náà wọn bá wọn má sọ lọ ẹ wá di wọn wọn ń gbé iṣẹ́ rẹ̀ ló ń ṣe yẹn o wọn bá rí kan lórí kí wọn kóra wọn jọ pé gbogbo mọ́tíláṣí àtàyíká rẹ̀ wọn fẹ́ẹ́ gba kọ mọ tónítóní wọn náà wá fún wọn iṣẹ́ rẹ̀ ló ń yẹn o ọba wọn lórí kí wọn fẹ́ẹ́ pààrọ̀ ìtẹ́ táwọn èèyàn ń lò láti ṣe sọlá wọn sì ti rà á títẹ lókùn wọn tẹ wọn náà ọba kún wọn òkú ẹni tí ń ṣe dáadáa nìyẹn o tẹ́lẹ̀ ìtumọ̀ sí i pé àti wọn á sọ pé kò sí ní tẹ́mi lè ṣe lọ́fà ni mo fi fọwọ́ lẹ́rán kò lè ṣe é ṣe fẹ́ nìkan o kò lè ṣe é ṣe fẹ́ nìkan. nínú ìwádìí kan kìí ti sọ́ọ̀dì lọ́wọ́ bọ́ọ̀dì lọ́wọ́ tòrínú dọ́ọ̀rì àná tòrínú bọ́ọ̀rẹ́ yẹn ni ẹni tí wọ́n lọ́wọ́ tó o bá lè ṣe nǹkan kan rẹ́ni tó fẹ́ ráàlì lọ́wọ́ òṣì mu òṣì tó ń ta òjò mójútó lé má ń sá fún ìyàwó àtọmọ ní nìyí wọ́n lágbájá wọn lè ti wọ́n jọba ti ti dúró ó gbé kalẹ̀ ọ̀dà kò gbúrẹ́ wá àbí òye wa torí pé lódodo wàhálà ẹlòmíì ti sá lé ó ti sá fún ìyàwó àtọmọ eléyìí kọ́ mọ́ bàjẹ́ láàrin àwọn haúsá tẹ́lẹ̀ àwọn yorùbá náà ti ń ṣe ìyá obìnrin haúsá lè wá ní ti kọ́kọ́ ọmọ lọ́wọ́ kó dé kí ló dé kó ọba àwọn ọmọ yóò ní bàbá ó ní bàbá bàbá ti sá lọ ni ọ lọ sí ẹsẹ̀ tẹ́lẹ̀ òun tó ní kúrò lọ́mọ sọ irú eléyìí ẹ̀yin wá rí ọ sá ẹ ràn án lọ́wọ́ kí ló dé wọn lè ti wálé tójọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni kí ni fún yàwó àtọmọdé sí sọ fún mi ẹ gbọ́dọ̀ sá fún yàwó àtọmọ nítorí ta ló mọ́bìnrin mọ́lẹ̀ ìwọ náà ni ta ló máa retí ìwọ náà ni ẹlòmíràn ọmọ responsibility wà lọ́rùn ọkàn ló kó ń bí kalẹ̀ fún jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ bá wà bí tọ́lọ́ máa pàwọ̀ ẹrú rẹ̀ tí ò tí ì dájú. ìwọ náà lo onílàlá sọkẹta àbí kó bí máa tẹ́ ọmọ gbàgbé ìgbà tó ń wó bí lọ pọ́ọ̀fẹ́ ni ọmọ gbàgbé ìgbà tó fẹ́ tán tó jẹ́ pé ọ̀sán ó lé kankan kan náà ní kó bí máa ọlọ́run ti wá sí ìyàwó ti lóyún ọmọdé inú rẹ̀ ti kọ́kọ́ ń dùn pé ah nítorí ẹ̀ náà ṣe máa di bàbá nù lẹ́ẹ̀ni alihamudulilayi di bàbá ju bá náà lọ. ó tún wá kú dáàbí dáàbí tọ́jú tó mú lérò fún ìjẹ́ bàbá mọ́ta ń lé. ọ̀sán pa ó gbìyànjú láti ṣèrànlọ́wọ́. ẹni tí a wá rí tó ti fẹ́ sá fún yàwó ọ̀sán fọ́mà ó ti tú lẹ̀ ẹ wá pè wálé ẹ ràn lọ́wọ́ yẹ fún ráìsì yẹ fún níṣu yẹ fún lóúnjẹ tí wọ́n jẹ ń lé wọ́n pàtàkì nígbàlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ wá fẹsẹ̀ rẹ̀ lójú ọ̀nà tó ná ọmọ ẹsẹ̀ tí ò fi máa ro ẹlẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ torí pé àyè kẹ́ ẹ máa fún gbogbo wa lè má ti má ṣùgbọ́n tí a bá ti jí kọ́ ọmọ sẹ́kàn tó náà ṣe tó lọ́n bá fàlùbáńkà sí ẹ̀rí pé ọmọ ṣe ju jẹ́yìn wọ́n mi máa ti dé mẹ́ga ni má ṣe fi fi ẹja má ṣe fi ìmọ̀ fún mi lẹ́jà bà mí jẹ́ ẹ̀hìn ẹ̀fọ́ mi bí mi ò ṣe máa dààmú lélẹ́ ìpàtàkì púpọ̀ ẹ bá ti wá wo láwùjọ tiwa lónìí àwọn bára ti pọ̀ gan o àwọn èèyàn abẹ́ balẹ̀ àwọn bára pọ̀ bàjẹ́ o gbogbo àwọn fáwọn bára ní ìsìn wọn kún lù o kọ̀dá o kí wọn bó pè yẹn jẹ́ ni o èdè fún ọmọ sọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ rẹ̀ àtàwọn gbogbo àwọn fámìlì rẹ̀. ẹlòmíín wà sẹ́pẹ́ báárà àti ẹ̀pọ́n bẹ́lẹ̀ yìí kò lábùlà. àtẹ̀tí ò ti rówó rabọ́ àtẹ̀tí ò ti rabọ́. wọ́n kà máa bẹ̀bẹ̀ fún àwọn ẹran àwọn lọ́wọ́ ní Yorùbá lọ́sẹ̀ àwọn ẹlòmíín báárà àti wọ́n fi ṣe ẹ̀pọ́ọ̀tù tiwọn táwọn èèyàn bá ti ń wọkọ̀ báyìí à wọ́n fẹ́ẹ́ fi ìtọrọ yìí fọ yín létí. ò ní pẹ̀dí o tó wọlé ò ní wọkọ̀ ẹlẹ́dẹ̀ ẹni tó ọ̀dà péré fún òní mọ́bí tó lọ. gbogbo àwọn àbúrò àkàǹtùkàǹtù yóò bá lẹ èyí ti ti dára yín mọ̀ ẹ máa ń ṣerú àti àwọn ẹgbẹ́ ọ̀gá sanwó tí nǹkan kan bá lè lọ sí i tí màtò bá pàṣẹ pé ìyá aládùn àná yóò ń bára lóko bá wa. Yorùbá ó ti máa túwó núgbà mi ẹ gbọ́dọ̀ fún kọ́bọ̀ ẹ gbọ́dọ̀ fún kọ́bọ̀ eléyìí òfin eléyìí òfin eléyìí òfin pẹ̀lú ògbó Ọlọ́run ẹ rí i pé yóò wá ọ̀nà tó lápọ̀nlé kódà bó ti pé ọmọ ẹgbẹ́ akáràtà bó ti pé bàbá eléyìí òun náà lọ wá wílbárò yóò máa tì lọ́jà táyà bá ti rajà jẹ́ máa ń gbé lọ sí etí títì yóò pè ju amatẹ́wọ́ sáwọn yẹn lọ. báárà a òfurufú jẹ́ àrẹ wọ́n àlọ́ ní ọ̀dọ́gbọ́n wọ́n àgọ́ ṣe five naira ẹ̀bùn mi wọ́n àgọ́ ṣe ten naira ẹ̀bùn mi àbà àbà ní Yorùbá náà wá di báràkà. ó sì jẹ́ pé ẹ̀ yín mà délédélé àbí ìlú mi wọn ti wà ní. náà olùkọ́ èèyàn ò sì rí wọn òdi ẹ lè dáhùn. ní ọba lẹ́mù wọ́n máa ń mọra wọn délédélé dá ìyáálé oge nínú. tẹ̀mọ̀kọ́ kò lọ jùlẹ̀ wọ́n lẹ́ni tí nígbà táwọn lójú láyé ìgbà lójú máa ń ti àwọn ojú ti fọ́ báyìí. torí ẹni tó lójú ń kọ́ lójú ti ṣe. báà bá lè fẹnu bá wọn wí kò sí tó kéré sí kẹ má fún wọn lówó tí wọn bá ti fún wọn lówó àṣàkáṣà wọn máa dínkù àṣàkáṣà yẹn máa dínkù. táwọn wọn yẹn nù àwọn tó ti rówó ra bá àbí tí ń wówó àti ra bá a bára àwọn kan wá wà tó ṣe pé àjọgbọ́n sí ni bára tiwọn wọ́n máa ṣe systematically táwọn ìwádìí wá tọ́jú àtúntò débi làkọ̀bí rẹ̀ sí yóò jáde lílé ti lọ bí sẹ yóò máa tọ àwọn olówó lójúlé lójúlé ẹlẹ́kùn bàbá ìrànlọ́wọ́ ọmọ wọn wá ó ti tó mẹ́ta báyìí tí àwọn àtọmọ ti jẹun fẹ́yìn o ìrànlọ́wọ́ ọmọ wọn wá kí n pọ̀ kò sí tó kéré o àà ó lè ó lè ti rí àìríjẹ́ mẹ́sẹ̀ bá bọ̀ ọ̀lẹ́ nígbà tó ti jẹ́ jìlá wọ́n rò fún gbọ́n ẹ̀ lọ́gbàdà tìtù ládùúgbò àtọ́ńbára ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn rí àwọn àlù kan wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ lọ́nà bí kí ló á dé bí ilẹ̀ yìí náà wá gbé gba abára wọ̀ àbí wọ́n ń wá láti lómi ìmọ̀ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ àwọn òbí lẹ́yìn ní ṣètò ọ̀nà ọ̀jọ̀. tẹ́lẹ̀ wá béèrè kíkẹ́ wò lọ kọ́ ẹ kàkan ọmọ kọ́sẹ́ ẹ tó lọ kọ́ kàkan ìgbà kan ọmọ mẹ́rin. <laughs> torí pé òun ọ̀fẹ́ ti sẹ́yìn àná ẹ̀mówó wà ní ẹ̀mówó wà wà wù ọlọ́mọdé ọlọ́mọdé bẹ́ẹ̀ bá nílẹ̀ tó lè lọ́ọ́ bá yín kọ́ ibè ọlọ́kọ́ ibè kọ́ gbowó alágbàro yàtí ìgbà ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀mẹ̀wá òun náà lọ wá lẹ́sẹ̀ tí ọmọ adáko sí ẹ wo ibi tọ́lọ́ ràn wá lọ́wọ́ dé ilẹ̀ ọlọ́rà àmọ́ ní ọ̀fẹ́ ti sẹ́yìn kálukú kan wá owó sàráàjì kásakásá ni o ẹ ń bẹ tí máa tún àwùjọ ṣe kí kékeré ẹ má fún wa ẹ bèrè sẹ́sìn ṣe irú àwọn fáin bára yẹn ẹnì kan wá bọ́ bá di lọ́la àwọn kọ́sẹ̀ bíríkìlì yàrá ọjà ti dá ti dá iṣẹ́ kan wà tí wọ́n ń ṣe ní ìsìn wọn náà wà bá wọn tó búlọ́ọ̀kù pẹ̀lú ògbọ́lọ́ bí lè bá débẹ̀. lọ́wọ́ <laughs> ti pẹ̀yìn náà ni wọ́n ìgbésí ọmọ wá wà ní àbí wọn fún lówó asakasa la ta yẹ gbogbo agbọ́dọ̀ gbogbo tì ìrìn àlọ ti jẹ pé òfin kẹta ṣe lẹkọọ tí wọn ti rí lò òfin tó dáa ni fífún ní bára lówó ẹsẹ ni ẹni bọ́ọ̀dì tó bá fún bára lówó wọn mú òfin yẹn dáa pọ̀ ọgbà ìsìlámù ẹ̀rọ pé ìsìlámù ọ̀gbà kẹ́yìn sí bára sẹ́nìkan pé bísẹ̀bí lè la kẹ́ẹ̀fọ́ bísẹ̀bí lè la ẹ̀ wá nítorí bí nílá ọ̀gbà ká ṣe bára àbí ẹ̀yẹ wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ kọ́ ọ̀rọ̀ èèyàn lọ́wọ́ láì ṣe pa bára ibi tá à ń lọ nù. nítorí pé àìsí nǹkan ṣe lódodo àwọn àmọ́ àtira láti ṣe bára pàápàá jùlọ tó bá pẹ́ ń tọkọ tó máa sẹ́yìn. gbogbo àwọn ṣe àìsí máa tẹ́wọ́ sí máa tẹ́wọ́ àìrí sẹ́mẹ́sì bá bọ̀ ọ̀lẹ́ àpọ̀mọ wọn tàbí ọmọdé òkèdè ni wọn. kò sí ọ̀nà lọ́wọ́ tọ́mọ òní ti kó bí mi nu wa wàláhì yóò tún lọ sí bára náà. àtìrẹ́ léyìí ọkọ mọ̀ ẹni tó máa rẹ̀ kọ́ lókun bí àpò ẹ̀dá kùtù ọlọ́ọ̀ máa ṣe bára ìmọ̀ kẹ̀kẹ́ ni yóò tún lọ jáde wọ́n ṣe kó gbogbo bọ́dọ̀ àdìsí ó fò kọjá ni bára eléyìí túmọ̀ sí pé ẹni ká gbà àtàkàtà yẹn ti pọ̀ ń bì o àtàkàtà yẹn ti pọ̀ ń bì àti ráǹtí ṣe pure bara ráǹtí ṣe fine bara tó gbogbo eléyìí agbọ́dọ̀ gbà ká gbógun tì ká gbógun tì kéde tọ́da o kí máa bọ́ kọjá mi haúsá gan-an tó gba gbogbo òdòdó di bara ó ti sún àwọn náà àwọn náà ń pariwo oúnjẹ ojúmọ́ bó wàá tiwa jáde àjẹ láti gbó síbò. Eh, ní ìsìn tí ọmọ yín tó bá bẹ̀rẹ̀ sí ní wọ jilbab tí ò ti bẹ̀rẹ̀ sí ní bójú ẹ yàrí fún ìyá rẹ ọwọ́ yẹn lẹ́yìn ìlẹ́ta ìyá ló pẹ̀tọ̀ ìyá mi ò tẹ̀ á lò ó ní ilé gbàgbọ́ máa wọ́n sọ gàgẹ̀rẹ̀ kankan ń gbọ́ bá rẹ̀ tó máa bójú ní ìbára. ó sì sí àwọn ẹ̀yà yín ti bára rí àwọn bàbá yín ti bára rí ẹ̀sìn lẹ́ẹ̀mọ́ àtàkùn nítorí pé àtiwọ́nà rọrùn ọmọ sí i. tọ́ba wa kan àwọn àtòfò tí ọ̀bá làákà ìmú tí ọ̀bá kankan mú òní lè sọ̀rọ̀. àwọn bàbá ńlá yín wọ́n ṣe bára rí i tẹ́ẹ̀ fi lè kọ́ fẹ́ tí ṣe bára lágbolé yín. àbílẹ̀ kan wà ń tẹ́lẹ̀ ìjáǹpẹ̀ lè bára. náà kò sílẹ̀ kí olùkọ́ ńlẹ̀ yìí kódà tó fi délé tó wà pápá. àwa sì rí lè bára. báwo sọ̀rọ̀ torí di ẹlẹ́yìn tó kọ́ kọ́ gba bí tó ti wá lọ. Eŋti máa bú kọ àwọn èèyàn jẹ́ àfẹ́ àfẹ́ kásakásá burúkú. Kò túmọ̀ sí kí ẹ má ràn aláìní lọ́wọ́ ẹ ràn aláìní lọ́wọ́ àmọ́ tí ìbá ti bára. Ẹ ràn ẹni tí ò ní lọ́wọ́ tí ìbá ti bára. Ẹ lọ sí àgbẹ̀ náà lẹ́bàá. Ẹ bá àwọn èèyàn wà tí ń ṣiṣẹ́ àmọ́ tó ti pé síbẹ̀síbẹ̀ àwọ̀ kájú. Ẹ ràn lọ́wọ́ dáadáa lẹ́sìn yẹn àmẹ́ni tó ti sọ báárà ti sẹ́ oní oṣù máa jáde lọ lọ́mọ ẹgbẹ́tọ̀ ọlọ́dẹ amúta ẹ́ kí ń tà. so eléyìí túmọ̀ sí pé irú wọn ẹ má ràn wọn lọ́wọ́ lọ́jọ́ bó ti ṣe jẹ́. tán ó ti Rasulullah أرأيت إن إن ضعفت عن بعض العمل ó ní Ànábì صلى الله عليه وسلم أبو ذر ní bẹ́ẹ̀ ni ó ní tí n bá ti alágbára láti ṣe àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ṣe olóore ní kí ni kí n máa ṣe. alábìrin takò fọṣọ rọ́tà àní náà káwọ aburú rẹ ró má tàwọn èèyàn láboró má yà pa má yà pa má pa àwọn àbògùn lẹ́sẹ̀ káwọ aburú rẹ ró má tàwọn ìdásọ́mọlá kejì. فإنها صدقة منك على نفسك تريد الله يوم جسارة تصفر عليك بوار عليك سبحان الله متفق عليه الإمام البخاري في مسلم بالبداية وانك أمر سعيد عسانك سارا لنا إلينا أمك أدى لا تترين يا رادنا أو جواب وليك أقول عندي وكما فارا لسي ẹbí ara àǹfààní tó wà ní sáfíìsì náà nìyẹn ara àǹfààní tó wà ní ìsìn sẹ́yìn bá kú ológun mọ̀ sọ yìí kí ni ẹ fẹ́ sọ pé ẹ rí kọ́ ológun mọ̀ sọ yìí kí ni ẹ fẹ́ sọ pé ẹ rí ológun mọ̀ sọ yìí ẹ kàn sọ pé a wà ní ìjẹrù ìwọ níjà ìjẹrù bẹ̀rẹ̀ pé wà ní yorùbá báwọn èèyàn ṣe kakò nímọ̀ pé ìjẹrù wọn ń sọ wọn á ní ìjẹrù torí rẹ̀ ẹ mẹ́ngùn ìdá ti ń wò ní pé inṣàlá inṣàlá inṣàlá ẹ láwọn dáadáa dáadáa kan tó ẹgbẹ́ tó lè kọ́ lórí. Nígbà táyìn bá ń míngù pẹ̀lú wọn, tẹ̀mọ̀ fẹ́yìn náà ní orí pàkàtẹ́ sí lélẹ̀ láti mú sí àyípadà ó tún báàlù lágbà bìkan. Yàtọ̀ sí kọ́jọ́ pé àwọn kan kóra wa jọ síbi kan káàmpù bẹ́ẹ̀. Bọ́lá ti mọ̀ pé lè má mọ̀ ọmọ bá ti àti àbọ̀ màkì. Yàtọ̀ ẹ̀ lọ bóyá lẹ́yìn ká ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn nínú yín yóò ti máa dàwọ̀ èèyàn sí mọ́ṣáláṣí tó bá wà ládùúgbò ẹ̀ lọ mọ́ṣáláṣí. nítorí pé tẹ̀ máa ń lọ mọ́ṣáláṣí ẹ̀ láǹfààní àti bóyá lẹ́yìn àsùbá lójoojúmọ́ ni o àbí lẹ́yìn mọ́tìrìbù ni o ẹ̀ máa pè dánilẹ́kọ̀ọ́ fún wọn after all àlejò lẹ́yìn ẹ̀ láyà láti lè sòdodo bẹ́ẹ̀ lè sọ́ lù yín ẹ̀ bá ti sọ́ so àwọn èèyàn ló ti gba náà àwọn ọmọ o àwọn ọmọ àti ìwà sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yin náà forí patọ́ dalẹ̀ àmọ́ kí ẹ̀rọ máa sọ́nù lé jàmá rẹ̀ pẹ̀kan lẹ́ ṣe ní bá ti ṣe pẹ́pẹ́ kan ẹgbẹ́ ìranù kan lẹ́ ṣe kí ló dé pẹ̀lú àwọn èèyàn wo sí àwọn wàlí nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn ẹni ọlọ́ọ̀ adéjì tọ́ka sí ọlá tí ń bẹ fún wa. pé eléyìí túmọ̀ sí pé tí wọ́n ti pè yẹn wọlé bí kọjá pé a rí pé rìn lórí omi ni éfò nínú òfurufú òjò rọ̀ kọ̀ọ̀pá ọgbà lórí iná kò jó ó jókòó lórí èso tí wọ́n dẹnu rẹ̀ kòkè gbógún láti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí eléyìí nípa pé àwọn ẹja ni awliya rahman àwọn àtàtì ni àwòlíyàwó aṣọ ìtàn àwọn àwòlíyàwó ṣẹyàpín àwọn ni irú ìtàwọn tọ̀rí kọ́ máa padà dà àwọn jáde tọ̀rí kọ́ wọ́n fẹ́ẹ́ di wọlé ìṣẹ̀tàn mi nítorí pé látàrí káwọn ti tọ̀rí kọ́ ẹ̀rí máa wọ́ oògùn àtàtì rí burúkú ká ìgbé bàbá alágbájá à láyé tí ẹ bójú máa ń rọ̀ kí pa ẹ bàbá alágbájá ọ̀dà ọlọ́mọdé olùmọ̀ yẹ ẹ bàbá alágbájá ó ti pé sùkánná ó pé sùkánná tí omi ń wó àbí òun á ti ń tó máa tu ó wá fi ẹ káàtì níta òfin táàrí náà ti kòkò yẹn inú òtó káàtì ní. fún àwọn akánu wọn wọn ti di babaláwo lọlé jẹ ìtọ́sọ ọ̀pọ̀lọpọ̀ tó ń tọ̀rí kọ̀ọ̀kan ìtọ́sọ ọ̀pọ̀lọpọ̀ tó ń tọ̀rí wọn fẹ́ di wàlíyú aṣ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ súnà ní kò sí o èyí kò lọ dóńtọ̀rí kọ o tó bá dóńtọ̀rí kọ o síra rẹ nìyẹn o tó bá ìsira rẹ tó bá dín náà kọ yọ ni o. ẹ̀dúpẹ́ fọlọ́kọ́ sọ àwọn lù wà ní. I'm going to to go the you.

Porque yo ando poco en mi vida. Thank you. alhamdulilayi jẹ́tẹ̀ ẹ̀ máa mọ́sẹ̀ kan ìfẹ́ yẹn sì máa mú owó wá dáadáa ṣé ń bẹ́nu dáadáa ṣíṣe kéèyàn pẹ́ lómi náà ní rúṣẹ́ àbí òsínú dáadáa ṣíṣe òsì tàbí ṣùgbọ́n pé mo dáadáa ṣíṣe náà ni àtijọ́ tọ́lọ́ máa ti dọ́ mi yẹn tọ́lọ́ ń kọ́ mi yẹn lọ́gbọ́n yóò ti ti ṣe gbogbo nǹkan iná lọ́mọ èèyàn dáa mà tó bá mọ̀ yóò ti fẹ́ pẹ́lú mi sábà bí ni pé kú ń bẹ gbogbo ń dábàá sí màláyíká àgbà fi mà yẹn yóò kú mọ́ wa nú náà ẹlòmíì nìsín agbo lọ́mọ àtúnṣe tó bá wo owó tó ń pa ń bẹ kò ní wù láti pẹ́lú mi lọ́wọ́ fẹ́ kọjá pò nìkan náà ní gbogbo ìlú yìí ló máa gbó tún ṣe tọba wa ṣe bẹ́ẹ̀ yóò ti jẹ àwọn èèyàn jù agbẹjùlù bó ti ṣe tó yìí bàbá ti dọdọ rẹ ara gbó tún ṣe nígbà tó kánú ọgbà agbóló ọlúbo míì ni kò ní jẹ́ nítorí dàtú torí ẹ̀ ń bẹ́nu dáadáa títí tó yẹ ká fi kọ́ra níta bá mọ nǹkan kan ká fi mẹ́lòmíì tá a bá mọ nǹkan kan ká fi mẹ́lòmíì ká má wo owó tí nǹkan yẹn ń bí torí pé aláàánú lọ́lọ́ aláàánú lọ́lọ́ báni ẹ ti wá bá dá káàbí mẹlòmíì kò pé kí wọ́n má tún máa wá bá wa o kò pé kí wọ́n má tún máa wá bá wa tẹ bá wọ àwùjọ nìsín àwọn tí ọwọ́ kan wà títí pé nìkan ló gbé wọlú ọlọ́run ló mọ aráàlú tó ti kọ́ tẹ̀ lọ́wọ́ rẹ̀ òun náà sì ni gbogbo wọn tó kà kọ́ gádùn nìyí gbogbo ẹni tó bá fẹ́ ti tẹ̀wọ̀n tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ ọkàn wọn ò sì balẹ̀. àwọn tí náà rówó tí wọ́n àwọn àwọn kò dàbí tẹni tó kọ́kọ́ kọ́ àwọn. nígbà tó ń kó náà kọ lẹ́mìí kọ́ má da fọmọ làkejì ọlọ́run bá fààyè tiẹ̀ náà sílẹ̀. eléyìí tẹ lórí gbogbo sẹ́kẹ̀rì táwọn èèyàn ń kọ́ láyọ̀. àwọn bíríkìlẹ̀yà tó bá gbọ́n ti kéé takùn àwọn nìkan ní ọmọ àwọn táwọn náà bá fi kọ́ ọmọ mi nǹkan àwọn kálíkálí nǹkan the same thing bẹ́ẹ̀ ni pé lọ gbogbo sẹ́jà rí láyè ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ kọ́sẹ́ lọ́dọ̀ ẹnìkan ọ̀nà tí ó yẹ kéèyàn tọ̀ tẹ́ni tí ó kọ́ wa tí ó fi kọ́ wa ńlọ yẹ ká tọ̀ èsì ká máa pa pọ́n nígbà tá a gbọ̀ èyí wọ́n lọ fẹ́ kọ́sẹ́ ìgbà tó o sì kọ́ wọn gbọ̀ tó máa ń sọ pé ọgbọ́n àdẹ́kọ́gbọ́n rẹ lọ́fọ̀ọ́ mọ́ torí bí ẹlòmíì ọmọ nǹkan ó tún máa wá sakọ ọmọ nǹkan ó tún máa gbé mọ́sókè sẹ́ni tí ọkọ̀ ẹ̀ kí yọ jẹ̀rù wọn nítorí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ń dábàá fẹ́ kọ́ láyé pẹ́pẹ́ fúru wa gbọ́dọ̀ pọ̀ táàbìrì kọ́ èyí sì ṣe pé ká máa ṣe pẹ́pẹ́ fúru láti fi tẹni tó fẹ́ kọ́ wa jẹ á sì pẹ́pẹ́ fúru fún gbàtà ńkọ́ pẹ́pẹ́ fúru yìí náà ní kó ń bẹ̀ lẹ́yìn gbàtà bá mà dá torí pé òun lọ́lọ́wọ́ bá fi ṣe sábàbí tá a fi mọ nǹkan tá a mọ̀ yìí ẹni àpọ́nlé lọ́gbọ́dọ̀ máa jẹ láéláé nínú gbèsè ayé wa tá a bá ti lè ṣe bẹ́ẹ̀ mo rò pé ẹni tó mọ nǹkan náà ní fèké ta láti pẹ́lú ṣùgbọ́n gbọ́ bá di pé kọ́ mi ni màá bọ̀ fún ọ títí tè kọ́ mi tó bá kọ́ mi tó wàá gbà ẹni tó láti mọ̀ bẹ́ẹ̀ mọ̀ kọ́ ẹ mọ̀ kọ́ torí pé tó wá gbé bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe sẹ́ni tó kọ́ wọ́n dájú pé ẹni tó kọ́ náà kò bá ti kọ́ torí ẹ̀ ẹ jẹ́ ká fi ìṣekópẹ́ fúrú kọ́ ọ̀rọ̀ wa ìtẹríba ká fi kọ́ ọ̀rọ̀ wa tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan kọ́ ọmọ pé títí láíláí ni àpọ́nlé ni ẹ̀kọ́ ọmọ àbẹ́kọ̀ọ́ sí ọwọ́ gbogbo ẹ̀ ọgbọ́dọ̀ ìwádìí púpọ̀ máa ń tara rẹ jẹgbẹ́ ti di rọ̀ ẹ ti jẹgbẹ́ ní bọ́m̀bẹ̀ nígbà tá a wà lóru ń bò lọ sàn jẹ wà bò lọ sàn rẹ wà. ìbá àwọn tó kọ́kọ́ kọ́ àwọn náà yọ bò lọ́fíì ọ̀hún àti ní ìdí tó ń gbé mókè tó wọ ọ̀tá ni. torí ẹ ẹ jẹ́ ká máa fi tẹríba kọ́rọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n fi sẹ́nu ẹ̀kọ́ sẹ́ ní kọ́tán kò ní kọ́ ọmọ màtírí tẹ́tà nítorí pé wọ́n ní ọmọdé lè lásọ bí àgbà kò lè lálò pàtìbí rẹ̀ torí ọ̀dọ́ wọn wà o bẹ́ẹ̀ náà ni ẹni máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò ní kẹ́kọ̀ọ́ débi kan wọ́n ti sápò ilé ẹ̀kọ́ wọ́n ti sápò skul wọ́n ti sápò ilé kí ó ayé ọmọ rẹ̀ fún kí òun yẹn lọ sí bí àṣẹ kí ó bí ẹ̀ máa ń sọ kẹ́kẹ́ náà ni ìwé yìí kí lè yẹn fẹ́ẹ́ fi ṣe àárẹ̀ ti gbọ́ sí town stand up kí ló tó kù irọ́ lásán wọ́n máa tanra wọn jẹ ìgbéra kájí ń bẹ lára ẹlòmíì tó bá pín fún gbogbo àwọn aráàlú jùlọ àwọn náà yóò parí wọn. tí wọ́n ti àwọn kankan òfútu fẹ́ tẹ lásán lórí di eléyìí tẹ́ ẹ bá ti rí pé ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ní ọwọ́ tẹ mọ̀ tí ọ̀gá lẹ́kọ̀ọ́ ẹ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ tí ó nítorí kíni kọ́mọ́bà sí ń tẹ́ ẹ̀kọ́ yẹn lò ilé ìjọba. táwọn máa ń ṣe sọ̀láṣù jánásà tí lè máa ń wá sí Allahu Akbar títí dórí ẹlẹ́karùn-ún sátìsẹ ni àbí sátìsẹ tó bá ti já sìsẹ bó láti ṣe sọ̀láṣù jánásà ni kò ní ìforí kanlẹ̀ tètè dúdú sáwọ́ wá wà ń bẹ̀ àwọn akọni kékeré sátìsẹ èyí tó pọ̀ jù oníkẹ́sẹ̀ Allahu Akbar mẹ́rin kò sì gbọ́dọ̀ dé sí mẹ́rin tó bá dé sí mẹ́rin sọ láti yàn lálàáfíà. àmọ́ tó bá pé márùn mẹ́fà méje mẹ́jọ tó fi dé mẹ́sàn-án ẹ̀rí wà lórí ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ lórí rẹ̀ kò sí nǹkan kan tẹ̀sí láìdáa wọ́n ní bàbá sọ̀rọ̀ jihad nàìjíríà gbé ó ṣe ṣe kó fẹ̀sọ́ àwọn mùsùlùmí dùn wọn ní skul kan àwọn ọmọ sùkúù tó ń kóra wọn lọ fún àwọn ṣe kínní kan tí wọ́n lè rí ẹnìkan àmírù àmírù wọn sọ pé gbogbo yẹn jáde á ṣe kínní kan á fẹ́ onú á ṣe kínní kan àkọ́kọ́ lórí àkọ́kọ́ ìkọ̀kọ́ islamize gbogbo ń tẹ̀sí náà kẹ́ tó máa béèrè dájọ́ lọ́ọ̀ nípa rẹ̀. ẹ̀yìn tẹ́ ẹ ṣe ẹ ṣe yóò ṣe déédéé islam torí pé gbogbo ẹgbẹ́ tẹ̀ ń dálẹ̀ náà islam ní ẹ̀ dálẹ̀. ẹlẹ́ẹ̀kejì amíru tẹ̀ ń sọ náà amíru wo kí ni sọlá híyà rẹ̀ ìyẹn ní ká wo ló ní. yóò fi aṣọ sẹ́mi kékeré jáde títí tẹ̀lé kékeré mo rò pé yíwa àwọn bá kàn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ tí wọ́n náà máa ṣe kàṣọkàṣọ sùkúl ní bàbá rẹ̀ rán tó máa lọ tẹ̀lé nìkan tó máa ṣúùtì tán ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n láàbọ̀ ọ̀rọ̀ ńkọ́ làá sọ fọmọlúwàbí tó bá dé náà yóò dojú di náà. Thank you. wọ́n ní káà bá wa ládùúgbò ọ̀tọ́ pé gbogbo mọ́tíláṣí tó ti wà ládùúgbò ọ̀tọ́ ọmọ bá bá kọjú bá kíbla àbí kí sáré àwọn àwọn adúlẹ̀ àbí kí lè máa mọ ọmọ ọmọ fati àké náà lè kóra àwọn jọ káwọn náà máa ṣe jàmáà kan táwọn ẹ lè kóra ìjọ ẹ rà kọ́ mọ́tíláṣí ẹ kọ́ mọ́tíláṣí kẹ́ má di jàmáà fìtínà gbogbo mọ́tíláṣí tó wà ẹ̀yin lẹ́wọ́ dájú ẹ̀yin tí a ti gbogbo wọn lọ lọ́nà o báwo ni ó sì máa wò yẹn ni ẹ fẹ́ sọ pé ẹ dájú gbogbo ara yìí lọ àbí. tó ẹ̀yin náà wá fi ìtàn tí ó ti sùn mọ́síláṣí ẹ̀ pọ̀ mọ́síláṣí rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ bá lè tún ètò ti wà sí ló ti dájú ló ti dájú ètò kọ́pà kọjá ìkébílà dáadáa ọgbọ́dọ̀ tún ṣe. eré ẹni tí ọmọ títọ́ láti rán ọmọ ara rẹ̀ èyí tí lè má mú rẹ̀ ọmọ fati àfi ẹ̀ dálẹ̀ wọ́n sì sọ yóò parí àbí òye wa tó torí ẹ̀ irú eléyìí ẹ̀yin lè má lè ṣe torí pé ẹ ti dá wàhálà lẹ̀ wọ́n ti da yín mà ládùúgbò ẹ wà lọ wọ ẹnìkan wá tó nítra tó sọ̀rọ̀ àdàgbà díẹ̀ ju gbogbo yín lọ tó bàbá yín dá sí pẹ̀lú gbọ́lọ́ ẹ̀rí kọ́nà àbáyọ wà náà títàrí wọn gbé síwájú mọ́tíláṣí wọ́n lè wú wọ́n lè wú rọrùn torí pé alhamdulilayi ẹ̀rí fáwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn ń pẹ́ sí ni wọ́n sì ń gbìyànjú láti ti ṣiṣẹ́ ó lè jẹ́ pé bóyá omi lọ́pọ̀ ju kí ni lọ lọ́pọ̀ jọkà lọ ń yí padà díẹ̀díẹ̀ ẹnìkan ní ijó nígbà nípò mi ó ní lágbolé àwọn àwọn sàárè pọ̀ mẹ́ẹ̀ wọ́n sin àwọn bàbá mọ̀mọ́ àwọn bàbá mọ̀mọ́ wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́. àwọn àwọn apinnu pé káì àwọn fẹ́ pé gbogbo sàárè ìkókò bẹ́ẹ̀ sí ọlọ́run. àwọn ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ti sọ pẹ̀lú àwọn bàbá bàbá mọ̀mọ́ mọ̀mọ́ tó kù wàláì gbogbo wọn ti gbà. torí àwọn bẹ̀rẹ̀ sí ní wú àwọn òkú yìí. nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní wú ó tún pẹ̀lú. ó láti bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n àwọn ẹni tí ń bá wọn ṣiṣẹ́ láwọn kò sáàlè fún wa dáadáa ẹ fún wa wọn náà ní owó òkú lọ́wọ́ pọ́ wá lọ́wọ́ tó wọn ti wá àmọ́ tí bàbá tó wọ́n tó kù sí ilẹ̀ mọ̀ ẹ̀yẹn tán. ètò dájú pé alihamudulilayi ẹ̀hẹ́n wọ́n ní àìfi àìsẹ̀lẹ̀ kígbòsì ní òjò kí wọ́n bá wọn fi ẹ̀lẹ̀ tàbí ní òjò kí wọ́n bá wọn fi ẹ̀lẹ̀ jó ìbòsí. ẹ̀hẹ́n pẹ́ẹ́tẹ́ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú nǹkan òsì kò sí tí ó lè yí padà. àmọ́ tí aláàbò kọ́ mọ̀ fi ń dá gbogbo ẹ̀yin mọ́sálásí àdúgbò ìlú pípé sọ láti yóò ní gbà ọ̀kẹ́ tiẹ̀ tí ó náà yìí. gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ̀rì pẹ́ ẹ̀rì tuntun. tó ìgbà míì ẹ̀rì pé ẹ̀yin bẹ lẹ́nu pẹ́ ń kẹ́kọ̀ọ́

láti pọ̀ tó yìí tó bá fà máa fẹ́ ṣe wà wà a sì mú mọ́tẹ́ wàláhì ató láti yí gbogbo olú ìpadà dáadáa dáadáa tó ní kùbì kan sòtúrú tó yẹ ká má máa gbọ́ lápọ̀ ara ká má máa pa mara láì jẹ́ ká sọ fẹ́ lómi sáànà bá ti ń lómi ó yẹ kankan ní ẹ̀ o ẹ̀hìn ká kàn má máa jẹ́ pé báyà wà wá ń pàrọ̀ lórẹ́ ní ti sọba ti ń lọ ní ti sọ ń lọ ní kówó kí ni mo rí mú ìdánilẹ́kọ̀ọ́ lónìí. ajẹ́pẹ́ mi náà jíṣẹ́ rẹ̀ mo bá ti délé. àwọn ará ilé wa àwọn ará àdúgbò wa àwọn ọ̀rẹ́ mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ orí ń tàn kánú. inú lè yílu padà o èsì kí sátán dúró sórí èèyàn mélòó ní ìsinmi wa nínú ẹni tó wà nù ládùúgbò yìí lásán. mo túbọ̀ sí kóníkálukú àdúgbò tọ̀tọ̀ láti wá wàhálà lómi bẹ́ẹ̀ alẹ́ni tó wá láti ìlú jù tí òfin ẹ̀ má wá láti ìlú jù gbogbo gbà tọ́wọ́ náà kó dísà nílùú jù ẹ̀rọ kí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ olú ọlọ́wọ́ máa ń tàn ká nìyẹn ẹ̀sìn ọlọ́wọ́ máa ń tàn ká nìyẹn ó sì fẹ́ tó tètè wọ́n tó fi pé lójú sẹ́ẹ̀dì ló tọ̀mọ̀ tó fi wà lùjẹ́nà. ilé ìjẹ̀bù ṣùgbọ́n ọlọ́wọ́ bá kọ́ gbàdúrà gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka